How can you do this? Do what? How can you plan to marry the same guy that is virgin your sister? Ọmọ tó bá ń dùn òbí ẹ̀ nínú, Ọlọ́run máa máa dunnú ni. Àmọ́ ọmọ tó bá ní ìbànújẹ́ lòun fẹ́ kó bá ìgbé ayé àwọn òbí mi, ìbànújẹ́ lòun náà máa kàn. Let love perish in the middle of the ocean. Let it burn in an unquenchable inferno. There is no love in my dictionary. <gasps> <laughs> anything, you understand? You plan to marry your sister's boyfriend? Ex-boyfriend, okay? Ex-boyfriend! Okay, did you ever mention me to her? You want me to be oh. Did you mention me to her? Did you ever send a picture of me to her? Just shut up! Yeah. So this is how you plan to get at me? Wow! Wow! jẹ́ kó mọ̀ pé ọlọ́run ti ta ẹ lọ rẹ̀ àbí ṣọfẹ́ kọrin sọ́nà lọ́wọ́ ni. níbi tá a bá dé yìí I'm lost. This is difficult for me. Mi ò ní gbà tí mo wà láyé ṣe pé mo ti kú mi ò ní gbà láyéláyé mi ò lè gbà. Ìgbà tó bá wò yàn kì í gbà yàn náà. If you want something, you go. Kí ló ṣe ká pa ẹ títí tó kàn láti kú? Mo eh, yá kú òótọ́ sí mi nìyẹn. Ohun tó bá ń ṣe ẹ fún mi, ọwọ́ tó bá ń dùn yàn báyìí, èèyàn kì í fi pamọ́ sábẹ́ aṣọ. This wedding temple yìí kò lè hold. Ṣé táàmù ló yẹ kó máa pè é? Èṣù ọ̀dára ni Yorùbá ń pè é. You are nothing but that. Bóyá, ire gbogbo mo jí tọ̀rọ̀tọ̀rọ̀ ta ìkú òun bá lé ọ̀rọ̀ ire gbogbo kó bá ń gbé o àlàáfíà ara kó mọ̀ jí ire o. wọ́n mọ̀ wọn mi ò bí ọmọ tẹ́lẹ̀ mi ò ní ká o inú lẹ́yìn ìjọba ìdí àti ẹni traffic party group tó lọ́tọ̀ ìlọ́tọ̀ inú lẹ́yìn this house no contain us. our advice any woman tó bá fẹ́ wà successful láyé kó má gbé ní abẹ́ òrùlé kan náà pẹ̀lú ọkùnrin because obìnrin tó bá wà lábẹ́ ọkùnrin inú ẹ̀wọ̀n ayérayé ló wà why will Afolabi do this to me. wọ́n wọ́n sọ pé ọjọ́ gbogbo ni fún olè àmọ́ ọjọ́ kan báyìí ni fún lọ́wọ́. why don't want to sing ìjọ leave me. ṣé o mọ̀ ni ta ló ń ṣe òní president. ok Afolabi ni. ẹ eh, kó Fọlábí sílé wọn. bẹ́ẹ̀ ṣe wá fẹ́ ṣe tẹ́ máa fi bímọ láì lóyún ìyẹn ni mi àbí. ọ̀dà náà o talent tó lóyún fún. ṣé kàn ń ṣe ẹni ta ló wọnú bedroom without knocking tí mi ò ṣe ń báwo ni wàá ṣe dùn tó ọjọ́ tí Felix bá fẹ́ mọ ọmọ sí kí èmi náà wá àṣẹ everything fún yes she is my sister actually drama queen ni sister mi. ó sọ ọkọ lẹ́kọ̀ọ́ lẹ́yìn ọkọ òun ẹ ṣé ti ṣú tẹgbẹ́ wá fún mi ni àbí kò tẹgbẹ́ wá fún mi. ayé ṣe ló pé bàjẹ́ lélẹ́jì ayé bàjẹ́ fáínálì lóde ilé ayé ta ló bàjẹ́. mọ ṣé mi land bag. èéfín ni wà kò sí bẹ́ẹ̀ yẹn ó ti níwà tó tí yóò bó báyìí títí títí bọ́ bá pẹ́ yóò padà rúgbó ni. ọjọ́ tí mo bá tún fi ọwọ́ ìkan obìnrin ọ tí mo fi àyà yìí kún àyà pẹ̀lú olóbìnrin ní ilé ayé yìí kí ọlọ́run kó pa mí kó pè mí sọ́dọ̀ I want to die that This our love no go die I swear to God e no go die When my spirit on the low. tó fẹ́ ló pè àwọn tó pè ló yàn àwọn tó yàn hmm, ló ṣe lógo àwọn tó fẹ́ ló pè àwọn tó pè ló yàn àwọn tó yàn ló ṣe lógo. mo gbóhùn sókè mo ké pè ọ́ ṣèrè ṣáà ló pè mí bàbá má jẹ́ ń gba bàtí àdúrà èmi gbójú mi sókè mò ń ké pè ọ torí rẹ lọ́ba tó pè mí dákun má jẹ́ ń gba bàtí àdúrà òwú ìrẹ́lọ́pẹ́ mi àpẹnìkan kì í sì gbé ní fún ajẹ́. ọpẹ́ wa àmín jésù olúwa wa àmín lórúkọ jésù. mo kí o gba pé a kó ìsìn ọ̀nù lágbára lọ́wọ́ kristi àṣedébèrè. ní ìgbẹ̀yìn gbogbo a fi lé ológo ṣeré jẹ́. ṣé um, ìdí tí mo ṣe pé ìpàdé yìí o ní láti address àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìjọ etí inú mi ò dùn sí. Um, ẹ̀yin gẹ́gẹ́ bí ẹ̀dọ̀ ṣàwà ẹ ní láti bá wa àwọn ọṣà sọ̀rọ̀ dọ́ wọ́n máa bá yín ṣe ìpàdé lọ́tọ̀ um, ṣe rí bẹ́ẹ̀ ṣe ń arrange àwọn èèyàn um, ẹ jẹ́ kí àyípadà dé bá kò dáa tó um, ẹ fi hàn kan síwájú níwájú olúwa kò sí ẹni tó ju ẹnìkan lọ we are all equal before God ẹni tó bá lè tẹ̀lé ilé ìjọsìn ẹ fi síwájú bó má ṣe ń dé ẹ máa arrange wọn ṣùgbọ́n pé ẹ fèèyàn kan síbí ẹ fààyè kan lẹ̀. ẹ jẹ́ kí mi sọ pé tí gbòòkan bá ti tán ni wọ́n tún fi ọtí sẹ́kọ̀ọ́ lọ. pé ẹ jẹ́ kí gbọ̀n máa ṣe kí ni kó máa balance ara wọn bẹ́ẹ̀. tá a bá síwájú wa ká wá síwájú olúwa tọ̀wọ̀ tọ̀wọ̀. bàbá kọrin. ẹ jọ sá kí wàá di ṣe rí um, àwọn kwaya um, ọmọ ọlọ́jẹ́ fún mi o ẹ̀yin dẹ̀ ní bàbá akọrin. ṣe rí sáfíìsì mi ẹ̀yin náà rí bó ṣe lọ inú mi ò dùn sí àwọn akọrin rárá tọ́ra ni àwọn kan ń gbórin wájú àwọn kan ń gbé lẹ́yìn. ẹ gbogbo ọtí ẹ jọra wọn wá ń wọ́lù ó ń di wọ́lù wọ́lù no ẹ jọ torí ọlọ́run kí ni ọlọ́run fi fẹ́ràn dáfídì nínú bíbélì. ìyìn ni. ìyìn ni dáfídì bíbélì ni pé ọlọ́run pè ní ẹni bí ọkàn òun ó ní ẹ hó ayọ̀ sí olúwa ẹ̀yin ilẹ̀ gbogbo ó ní kí ẹ wá síwájú olúwa tẹ̀yìn tí ìjó àti tó túmọ̀ sí pé ìhó ayọ̀ kò ń ṣe ìhó tí ò bára wọn mu ẹ jọ nítorí ọlọ́run abakọrin ẹ bá wa bá àwọn akọrin sọ. and um, elder bamijoko. Yes, sir. What's up? pè àwọn tó pè ló yàn àwọn tó yàn hmm, ló ṣe lógo àwọn tó fẹ́ ló pè àwọn tó pè ló yàn àwọn tó yàn ló ṣe lógo mo gbóhùn sókè mo ké pè ọ́ ṣe ṣáà ló pè mí bàbá má jẹ́ ń gba bàtí àdúrà èmi gbójú mi sókè mò ń ké pe ọ torí rẹ lọ́ba tó pè mí dákun má bàtí àdúrà òwú ìrẹ́lọ́pẹ́ mi àpẹnìkan kì í sì pé ní fún ajẹ́ Èdùmàrè dákun dábọ̀ má jẹ́ àdúrà ó. Oh àwọn tó fẹ́ ló pè àwọn tó pè ló yàn àwọn tó yàn mm-hmm, ló ṣe lógo. bàbá ṣé ló pè mí bàbá má jẹ́ kí a jẹ mí bàbá ṣé ló pè mí. Sir? Um, ẹjọ́. Oúnjẹ. Eh. mo tiẹ̀ fẹ́ pé àkíyèsí nǹkan ni mm. eh. nípa nǹkan tó ṣẹlẹ̀ ní church lẹ́yìn tó ní wárápá yẹn. ẹni ẹlẹ́ni gbé wárápá ẹ̀dẹ̀ súnmọ́ mo dẹ̀ ń fàyìn mo fàyìn ẹ̀ dáhùn ẹ̀dẹ̀ dúró tì ẹ̀ ń yọ skáàfù lórí ẹ̀dẹ̀ ń gbé ẹ̀ ń gbà. wárápá là ń sọ̀rọ̀ ẹ̀ yìí o. Maria jẹ́ kí n ṣàlàyé àwọn kan fún ẹ. besides the fact that pé a jẹ́ òjíṣẹ́ Ọlọ́run tí a rán sí gbogbo ènìyàn tí a sì gbọdọ̀ yọ ẹnikẹ́ni sẹ́yìn gẹ́gẹ́ bí Kristi Jésù Olúwa wa ti fi ìfẹ́ rẹ̀ fún gbogbo ayé. a tún ní responsibility láti jẹ́ brothers keeper wa. bíbélì wípé fẹ́ràn ọmọlàkejì rẹ̀ gẹ́gẹ́ bí ara rẹ̀. Wọ́n ní ìgbà tí èmi wà ní ìhòòhò ẹ̀yin ta aṣọ bò mí. Ní ìgbà tí òǹgbẹ ń gbẹ mí ẹ̀yin fún mi lómi mu. Àwọn ọmọ yẹn á béèrè pé nígbà wo làwa ṣe èyí? Ó nígbà tí ẹ̀yin ti ṣe èyí fún àwọn wọ̀nyí ẹ̀yin ti ṣe fún mi. Pátápátá ń sọ yìí. Kò ń ṣe nǹkan tó wà contagious. Bẹ́ẹ̀ wárápá ò kì í ṣe pé ẹ̀ torí pé èèyàn kan ní wárápá ẹ̀ wá kí ẹ̀ fún ẹ̀ wárápá yẹn máa wá rún ẹ níbẹ̀ lò ẹ jẹ́ kí n ṣe àpẹẹrẹ fún yín tí wọ́n bí computer system tó fún ní hard reset ẹ rí i pé system yẹn á kọ́ dààmú á hibernate á máa shut down á máa reboot fúnra ẹ̀ bó ṣe máa rí kan nìyẹn pẹ̀lú brain tí ọpọlọ bá yẹ dé shut down fún yàn ẹ̀rú ẹni bẹ́ẹ̀ kò ní kẹ́ tara torí pé ọpọlọ ní send the right signal sí àwọn ìyára tọkùn ẹni bẹ́ẹ̀ lè ṣubú rẹ̀ kó máa yọ fóòmù lẹ́nu a máa pọ̀n a máa pọ̀n nǹkan lẹ́nu òun ló máa ń fa wárápá lọ́pọ̀lọpọ̀ ìgbà hmm. kí wàá máa wò tí wàá kọ́ bá gbéyàn gbogbo pé wárápá gbé nìkan àwa mú síbí à ń kí bọ́ lẹ́yìn à ń fi há lẹ́nu à ń sá fún un kò necessary tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹni tó bá ṣẹlẹ̀ sí ẹ wá gbogbo nǹkan tó wà lágbègbè ẹ tó lè forí gbà tó lè ṣe léṣe ẹ kó kó mẹ ẹ jẹ́ kátẹ́gùn fẹ́ sí ní àárín few minutes àwa òkè adẹ́tìdẹ́ àwa wa la máa ran owó èèyàn bẹ́ẹ̀ lọ́wọ́ láàní jẹ́ kó feel inferior àní ah, jẹ́ kí complex setting débi tó máa wà depressed torí tá a bá fààyè gbàrọ̀ ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ lọ ṣẹlẹ̀ léṣe ẹ̀jẹ̀ ẹni bẹ́ẹ̀ á wà lórí wa ibi tí a ti lè fìfẹ́ yàn sí èèyàn inú ilé ìjọsìn ni bó ìṣẹ̀lẹ̀ yẹn ẹ jẹ́ ká sùn gbàrọ̀ ẹni bẹ́ẹ̀ gbogbo tó lè ṣe léṣe ká kókó láyè ká ẹ̀ ká mí ìṣọ̀pá fìfẹ́ hàn sí ẹjọ́ ṣé lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ tó gbin ẹ ṣe ṣé kò dìde padà. that's it kò wá contagious kò ṣe tó máa ń ràn ẹ má jẹ́ ká máa discriminate ọlọ́run ò ní fi wá pàkan wá o nígbà tí Kristi bá padà wá a lè kà wáyé gẹ́gẹ́ bí àyànfẹ́ èmi ò mọ̀ pé nǹkan tó tó irú nǹkan bẹ́ẹ̀ ni èmi rò bóyá mo bí ṣe ṣubú yẹn. Ah. it's okay it's okay ṣé máa jẹun sẹ́yìn. ṣé. Let me do Ìwé àwọn èèyàn yóò tà lẹ́yìn. láti ẹ̀ta ti wọ́n bí. ẹ má bínú sá mo ń tọ́ láti sọ ẹ nílẹ̀ wọ́n. sọ fún wọn sí sọ pé ìgbà tí kí n bẹ̀rẹ̀ lórí fún un náà kò lọ ṣáà yìí sí i. ọ̀sẹ̀ ní àpò ti dáadáa. ẹ̀ẹ́dẹ́ wọ́n ká bọ̀ lọ́sọ̀ kó ti fẹ́ mọ́ ọ̀dọ̀ ti fẹ́ níbi olóró pàtàkì tó fẹ́ bá ìlú sọ lílo ọ̀rọ̀ kí lè ṣe bó ti lọ lóòótọ́ dókítà ni wọ́n àmọ́ ó lẹ́mọ̀ ọ̀rọ̀ ní àwọn tó tún jẹ́ dókítà tó tún níwọ̀ ìjìnlẹ̀ bí àwọn ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ló ń lò bẹ́ẹ̀ bá wọn sọ fún bóyá àgbẹ̀dùmọ̀lẹ́ káwọn àwọn àti ìlú kan àbílẹ̀ làwọn àpá àti ìlú lọ wọn fi yín òtù wọn fi yín àbẹ̀rẹ̀ wọn fi gbàgbọ́ àwa. ọkọ ẹ ṣé gan i really appreciate it in fact àwọn gan wa ti ń gbègbèsẹ̀ lórí ẹ̀ àdàmọ̀ pé very soon ọlọ́run tó ṣe fún ara wa jù a sì ti wà fáwọn àná. àmín. ẹ̀gbọ́n mi fẹ́ mi ò dùn àwọn ọmọ mọ̀ ọ́n mi ṣe ọmọ ti ṣe ìpínlẹ̀ ìpínlẹ̀ jì ní àdáwọ̀ ní ìpínlẹ̀. lágbára ọlọ́run ṣẹ́gun ni kì í ṣe tẹ̀ lóyún ọ̀gá bọ́ sí agbára ọlọ́run tó ebi tọ́lọ̀ máa ti sọ̀kú náà báyìí ta lọ́wọ́ tàyẹ̀wọ̀ kan wọ̀ ẹ́jú ẹ̀ tẹ́ ẹ bá máì ẹ máa ní láti excuse me mo ń ṣe nǹkan lókè. ìlú tí ẹ ti lọ. ń bọ̀ máa jọ mi sọ. lẹ́nu ọ̀dọ̀ ilé mi gbogbo ọmọ òun mo ṣe dá ẹ lóhùn pé ẹ bá mi kí àwọn ará mi. mo bá ti wá tí ìbá lọ ọkọ̀ kó ti wá sí i. dálẹ̀ ló kọ sọ títí títí lẹ̀ fún wọn kí ń ṣe nǹkan báyìí fún ẹ ní wọn kọ tó dùn mí lẹ́nu lẹ́nu torí ọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ mi ẹ lọ́ fi sọ tó tó gbẹ ẹ kò sọ fún mi wọn sọ ṣùjọ kan kọtà ṣe dùn mí ó dùn mí pé n fara fún ọ ó dùn mí o. ilé ẹ̀jẹ̀ ni o tẹ̀lé iye mi ìgbọ̀nsẹ̀ ìgbà olóògùn ìṣòro tẹ̀lé iye mi. de entramos e Thank you. gbóhùn sókè mú ké pè ọ́ ṣèrè ṣáà ló pè mí bàbá má jẹ́ ń gba bàtí àdúrà èmi gbójú mi sókè mò ń ọ́ torí rẹ lọ́ba tó pè mí dákun má jẹ́ ń gbàgbà tí àdúrà òwú ìrẹ́lọ́pẹ̀ mi àpẹnìkan kì í sì gbé ní fúyà Èdùmàrè dákúndàbọ̀ má jẹ́ ń gbàgbà tí àdúrà ó àwọn tó fẹ́ ló pè àwọn tó pè ló yàn àwọn tó yàn mm-hmm, ló ṣe lógo. Bàbá ṣe ló pè mí bàbá má jẹ́ kí àjẹ́ mi. Yeah. Baba, ṣe ló pè mí bàbá má jẹ́ kí ẹ jẹ rẹ ni mo jẹ́ Èdùmàrè jọ̀wọ́ mò ń wo ojú rẹ yíyé ariwo ojú ẹnìkan ojú ọ̀run mà ló ń wò nípa ìwà nípa ìṣe mo ti ṣẹ̀ sí ọ àforíjì yéé ni mo ń tọrọ Èdùmàrè dákun má fi ìyà jẹ mí mọ́ ee bàbá. bàbá ee oní ẹlẹ́pẹ̀ mo fẹ́ kọ́ ẹlẹ́ṣẹ̀ àfi kó ronú pìwàdà. àforíjì ni mo ń tọrọ Èdùmàrè forí ẹ̀ṣẹ̀ mi jì mí. bàbá ṣe ló pè mí. ṣe ló pè mí. bàbá má jẹ́ jẹ́ jẹ́ mi. Daddy, daddy, daddy. kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló dé. àwọn ọlọ́dẹ kí ló ṣẹlẹ̀ kí ló dé kí kí ló dé kí ló ṣẹlẹ̀ bá mi sọ̀rọ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ mo mọ̀ yẹn kì í ṣe báyìí this is not you kí ló dé kí ló ṣẹlẹ̀. kí nìyẹn. ọmọdé ń ṣàmàkó láì tí mo wà. kí ló dé. èsì àyẹ̀wò tí mo lọ ṣe nílé ìwòsàn doctor sọ fún mi pé mo wà HIV positive. Jésù. please má pariwo mo bó ṣe ń fi hàn ṣùgbọ́n mo fi ọlọ́run ṣẹ̀rí fún ẹ láti ìgbà tí èmi àti ṣègbéyàwó wa mi ò rí òwò obìnrin kankan kíbi tí màá bá wọn lájọṣepọ̀ and I'm always very careful mi ò kí n báyọ̀ ṣe sharp object mi ò kí n ṣe clever mi ò mi ò ṣe kankan tó lè expose mi sí kòkòrò HIV ibi tẹ́lẹ̀ tí wọ́n wà ní mi ò lè sọ ṣùgbọ́n mo kí n kò dájú o pé ipa òkùnkùn láti bá ministry mi jẹ́ ni. báwo lè ṣe ní báwo lè ṣe ní báwo lè ń pínlẹ̀ ti rí pásítọ̀ ṣùgbọ́n lórúkọ Jésù ìmọ̀ta oníṣẹ́ my darling please please my darling I need you now more than ever mo need ẹ láti wà pẹ̀lú mi láti dúró tì mí nígbà ìṣòro yìí kájọ jábá tó yìí ká sì borí ẹ please I need you support me stand by me please. Ah ah ah ah, ẹ Sir, sọ wípé hiv náà diagnose. mo ṣe rí that o mo ṣe rí nìyẹn o mo ṣe rí bó mo mọ̀ pé kíní attack ni o attack ni o mo ṣe rí nìyẹn o mo ṣe wá bá yín pé kí n sọ fún yín pé kẹjọ nítorí Ọlọ́run kẹ máa bá wa fi àdúrà kẹ máa bá wa fi jagun ìjọ nítorí Ọlọ́run ìjọ nítorí Ọlọ́run ẹ jọ. ṣẹ́ni ẹ kọ́kọ́ ní balẹ̀ ogun èṣù ni èṣù dẹ̀ ti pòfo. ṣe sá. you will not be put to shame in Jesus' name. amen. amen. ẹ fọkàn yín balẹ̀ o personally máa ma gbàdúrà fún yín kò dẹ̀ sí nǹkan tọ́lọ́run ò lè ṣe there is nothing impossible for my God ṣe ti gbọ́ ẹ fọkàn yín balẹ̀ ṣe ti gbọ́ ẹ pẹ̀lẹ́ máa ẹ jọ̀ọ́ sà ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kẹ́nikẹ́ni mọ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kí má jẹ́ kẹ́ni kankan mọ̀ ẹ jọ̀ọ́ nǹkan yẹn nìkan mú wá sọ fún. mọ mi mi kì í ṣọmọdé nígbà tẹ́ ti wá sọ fún mi ẹ kàn fáì nínú mi ni èmi fúnra mi á fi àdúrà fi máa ràn yín lọ́wọ́ ni kì í ṣe nǹkan tí ẹ gbọ́dọ̀ máa sọ níta ṣètìgbọ́ èṣù ti pò fún ojú òde ní tì yẹn ojú òní tì yẹn you will not be put to shame in Jesus name ẹ fún ọkọ balẹ̀ ṣe ti gbọ́ stay calm stay blessed ṣe ti gbọ́ ojú òní tì yẹn ọ̀pẹ̀lẹ́ o. àwọn tó fẹ́ ló pè àwọn tó pè ló yàn àwọn tó yàn ó ló ṣe lógo ẹlẹ́dàá mi ò ṣe o ọlọ́run ò ṣe tí mo kó sọ́wọ́ o àrùn kò gbóògùn hiv ọlọ́run ò ṣe olújọmí mo ṣe tó jẹ́ kí n kó sọ́wọ́ o ọlọ́run ò ṣeun o. ṣẹ́rí mi ò pe ìpàdé yìí nítorí pé ká ba lè rí dínkù pásítọ̀ àbí fámílì ẹ̀ àmọ́ mo pe ìpàdé yìí láti ran pásítọ̀ lọ́wọ́ ni mo dẹ̀ fẹ́ kí gbogbo wa kájọ wò ó ká gbé yẹ̀ wò ọ̀nà àbáyọ ni mo fẹ́ ìdí tí mo ṣe pè é nìyẹn. ẹ wo alàgbà kòkòrò hiv tí wọ́n ń sọ yìí nǹkan tó máa burú gidi gan-an ni àrùn burúkú tó jẹ́ sí pé ó lé gidi tó bá mú ẹnìkan nínú ilé kan tí wọ́n bá pé igba nínú ilé yẹn gbogbo wọn ni àrùn yìí máa mú pátá ẹ wo à ń láti ṣọ́ra gan nínú ìjọ yìí tó ti lè mú pásítọ̀ báyìí àfàìmọ̀ kí gbogbo àwa tá a jọ àjọ pátá ká má forí kó ẹ wo ó má ba àrí báyìí ọ̀rọ̀ yìí ti di ọ̀rọ̀ emergency o ah, emergency ni làwọn náà la máa fi kó lójú nígbà tó ti ṣẹlẹ̀ báyìí sí pásítọ̀ tó ti ní irú àrùn kòkòrò HIV yìí tó ti ní ẹ jẹ́ kí pásítọ̀ yẹ̀bá fún wa kí wọ́n yẹ̀bá fún wa fúngbà díẹ̀. ẹ jẹ́ kó yẹra fún wa bó ṣe sọ yẹn kó lọ sinmi sílé náà. ẹ wò ó ṣẹ́rí kì í ṣe true sexual intercourse nìkan lèèyàn fi ń kó àrùn ìbálòpọ̀ ẹ̀rí tí èèyàn bá share sharp object pẹ̀lú ẹni tó ní kòkòrò HIV tó bá gé ẹni yẹn tó tún gé èèyàn náà ó di dandan kó tọ̀hún kó ní HIV àti pé true bàbà. ẹ wo ẹ dá ẹ jọ ẹ dákẹ́ ẹ má bínú ẹ ṣáà mọ̀ pé pásítọ̀ wa kò kí ń ṣe pé wọ́n máa ń gbé wọ́n ní clipper tí wọ́n lé wọ́n ń lọ gẹrun lé bàbà bẹ́ẹ̀ yẹn wọ́n ní clipper tí wọ́n tó máa ń gbé lọ wọ́n ń ṣe tó kàn lọ bẹ́ẹ̀ yẹn ibi ìbálòpọ̀ lọ ti kó tiwọn sẹ́ tó bá yẹ pé bí yẹn pè mí gan fún ara mi mo jẹ́ ẹni tó mú àmójú kúrò ni bó ṣe wà yẹn tẹ́yìn gbogbo yín bá dijú ní ṣọ́ọ̀ṣì tẹ́yìn gbàdúrà báyìí tèmi yẹn mọ̀ pé ọ̀ṣà ni mí èmi nìkan ni máa ń lajú bó ṣe máa yà wọ́n báyìí wọ́n máa ṣe báyìí pẹ̀lú gbé pé ètè wọn pupa yẹn ṣùgbọ́n tó bá yẹ pé ẹ̀mí Ọlọ́run wà nínú ọkàn mi ṣùgbọ́n mo rò pé ilé ọkọ ni mo wà òun ni kò jẹ́ kí n ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ kọ́ yẹ̀bà bó ṣe sọ yẹn kọ́ yẹ̀bà fún wa. kò bẹ́ẹ̀ yẹn. Ah. ẹ wo ọ̀rọ̀ clipper tẹ sọ yẹn gbàgbé ẹ kí pásítọ̀ ò lè kó anything lára eh, clipper àbí gígẹrun ráfẹ́ ẹ sáà máa ráfẹ́ òun ló máa ń gẹrun pásítọ̀ ilé pásítọ̀ rẹ̀ ló ti ń gẹrun fún pásítọ̀ pẹ̀lú clipper pásítọ̀ ni báwo ló ṣe abẹ́ kọ lára eh, eh, ń gẹrun fún yàn wọn ló ti fẹ́ rábẹ́rẹ́ ẹ wo ẹgbàgbé ẹ pásítọ̀ oko àrùn kò gbóògùn kí ó yẹra fún wa àtìyàwó ẹ. èmi tọpẹ́ tọ́ sí mo mọ́ra mi o èmi ah ah àǹtí Grace ẹ̀yin ẹ fẹ́ yọ kọjá lójúde ọba láìkọba. ẹ má bínú ẹ káàsán ẹ káàsán ma ẹ rà má ọmọ tó fẹ́. adúpẹ́ ma ṣáájé ń wá adúpẹ́ fọlọ́ sọ̀rọ̀ nàìjíríà yóò dọ́dọ̀ yín. ẹ wò ó kọ́ lóun kó ṣàánú wa. ṣé o star yín ṣọ́ọ̀ṣì Sunday. ti ṣọ́ọ̀ṣì yẹn mi ò ní kan tí fẹ́ wá mú ní ṣọ́ọ̀ṣì yín o. lẹ́yìn ah. ògbọ́n nǹkan tó ṣẹlẹ̀ sí pásítọ̀ ni pásítọ̀ ẹ gbọ́ làwọn para pásítọ̀ òyà ṣé ìyàwó àdókè má wá sí ṣọ́ọ̀ṣì. ara pásítọ̀ ìyá lásán ni àbí pásítọ̀ yín lè ṣàìv gbogbo aráàlú ló ti mọ̀ pé pásítọ̀ yín lè ṣàìv àrùn kò gbóògùn èmi ò lè wá sí ṣọ́ọ̀ṣì yín o ṣé mo ń pè ṣe lẹ́yìn máa ń dijú tẹ́ bá ń ṣe prayer ó ṣàdẹ̀ lèmi àwa ó ṣàkí ń dijú tẹ́yìn bá dijú tẹ́yìn ṣe báyìí tẹ́yìn ṣe báyìí àwa máa ń lajú lẹ̀ ni gbogbo ọmọ ẹ̀wẹ̀ ṣọ́ọ̀ṣì ní pásítọ̀ yìí máa ma síjú sí tó máa ṣe báyìí tó máa ṣe báyìí èmi máa ń rì ṣùgbọ́n mi lẹ́yìn tí máa sọ fún ni àmọ́ ọlọ́run tó fẹ́ fún ara ẹ̀ tú ní àṣírí ọlọ́run fún ara ẹ̀ ló mú ló lọ gbalaja níwájú gbẹ̀yìn ọmọ ọjọ́ ọlọ́run ló fi ra ẹ̀wọ̀n èmi ò lè wá sí ṣọ́ọ̀ṣì yìí ò ti bá wá tọkọ mi bá mú mi dání ṣọ́ọ̀ṣì lásán ẹsẹ̀ mi gbọ́dọ̀ ọkọ mi á ṣe tèmi léṣe ni mi ò wá o ajé a máa wá ẹ máa tà Anti wò àǹtí Grace Anti a máa wá ẹ máa tà àǹtí Grace ajé a máa wá. Ah. ọ̀rọ̀ ẹnu mi kan náà máa ti gbọ́ eléyìí ẹ ọlọ́run jọ o má jẹ́ kó gun borí ìjọ rẹ o. Ah èmi gbójú mi sókè. no no no i need an explanation i want to know báwo ni ọ̀rọ̀ ṣe ní church. no no no no no no no mo fẹ́ mọ̀ báwo ni ọ̀rọ̀ nílé wa ṣe kò nílé to the church. iṣẹ́ èṣù ni o. hey please please don't give me that issue thing láàrin àwọn méjèèjì àmọ́ kó má dá sọ̀rọ̀ èṣù sí mẹ́ because ẹ̀mí mọ́nú gbẹ̀mí lẹ́yìn aṣọ láì lọ́kọláya báwo ló ṣe kó nílé to the church. mo lọ bá elder Bámijókòó nítorí àdúrà ni mo kọ́ bá lè bá wa fàdúrà jagun ni mo ṣe lọ bá wọn. wait wait wait. o gbé ọ̀rọ̀ ọ̀run lé wa tá a jọ sọ lára àwọn méjèèjì ńlọkọláyà ó gbé kúrò nílé yìí ó lọ gbé báyìí dábàá mi jókòó ẹni tẹ́mi àti ẹ mọ̀ pé òní kọ̀bọ̀kọ̀bọ̀ ènìyàn ni. nítorí wọ́n jẹ́ prayer champion náà ni pípé at least ó bá ń bá wa fàdúrà jagun because mo mọ̀ pé iṣẹ́ ìṣòlélẹ̀ and this is our trap. you just finish me. ọmọbìnrin ti pa mí o. mo prayer champion ni wọn sọ mo wò pé wọn lè fàdúrà wọn fi bá wa jagun ẹ mọ̀ pé àwọn pass through trial time ní. prayer champion Now, wọn. Listen, I. What in the church? What is suspended as a pastor? pínrín gángan lèṣù bẹ́ẹ̀ ṣe gẹ́tì àwọn alágbára lọ bíbélì obìnrin ẹ padà gẹ́tì mi. Ah! ọkọ mi ẹjọ́ ẹjọ́ iṣẹ́ èṣù ni o iṣẹ́ èṣù ni o ṣe mọ̀ pé trial period wá lélẹ̀ mo trust yín mo mọ̀ pé ẹ lè ṣe orúkọ bẹ́ẹ̀ yẹn ẹ lè ṣe orúkọ bẹ́ẹ̀ yẹn mo trust yín iṣẹ́ ìṣú ni o. Oh, doctor, good afternoon. Good afternoon. I'm great. How are you too? I'm very well. And you? Um, me and mọ bí tí mo pick up results test thing at mi wá ṣe mí wọ́n ṣèpè bẹ̀rẹ̀ láìpẹ́ wọ́n ti mú lọ. my husband was here. yes. oh my god. ṣé kò sí. Uh, no no no no no no kò sí problem it's just that um, doctor mi ò sọ fún yín pé ọkọ mi ló máa gba result yẹn èmi mo ní intention àti wá pick it up bó ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ní right láti gbà náà lọ́kàn iná ṣe ní right láti gbà so kò tí pẹ́ tọ́ wá síbà mo dẹ̀ fi pé mo lè fún un mú tìlẹ̀. Uh, Anyways, thank you, Doctor. Wọ́n lọ́wọ́ mi náà. nítorí ọlọ́run ni ọkọ mi. ìwọ ọmọbìnrin ìkàlẹ́ o láti join tèmi àti ti jọ wà nulẹ̀ o ò lè sọ nǹkan tó ń ṣe ẹ́ fún mi èmi àti ẹ náà dé la ń sáré kiri. no no no first of all i am sorry. you sorry for what. kò ṣẹjọ́ èmi náà i can explain. explain what. no eh, nǹkan tó ṣẹlẹ̀ ni pé jọ̀ọ́ kọ́ mi please. ni yóò bá mi sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ jọ sọ fún mi what is the problem ẹ wàá mú wàá mú mọtí what is the problem ẹ. ìjọ ah, òru di ẹni tó mu ìgò mẹ́ta tó dọ̀ mu tí báyìí. wíwá. Yes, sir. Are you crazy or something? No, sir kó kó gbo àwọn ah ìgò ikú mi bàbá. ẹ má bínú. mẹ́ta mo máa tẹ ẹ̀ṣẹ̀ èmi tí mo tẹ̀ sí ń sọ̀rọ̀ ṣé ìbọn ló ń gbogbo eléyìí what is the problem ọ̀rẹ́ talk to me what's the problem kí ló ṣẹlẹ̀. ó yá talk to me wọ́n ti wá àkọ́tà yìí dùn yìí kí ló ṣẹlẹ̀ ó yẹ kó tí ló wá mú bí. ìyàwó ẹ kí ló ṣe ìyàwó ẹ àwọn ayé ẹsẹ ìdọ̀tí báwo kìdú decide ká lọ sáà òtútù i don't understand bí ti báwo lọ́nà wo kò lè tó bẹ́ẹ̀ lọ. Thank you. But take it easy just take it easy take it easy ṣùgbọ́n take it easy mọ̀ pé ọkùnrin yẹn o ṣòrí tọrọ bá ìbàdí lẹ ọkùnrin ọkùnrin yẹn máa ń gbé ṣọkùn wà tìyàwó ẹ for better for your sign so o ní láti ṣọkùn kan àgbà mọ̀ pé ìyàwó yẹn ẹ máa jọ pé ráyìn máa jọ sọ láyà ara yẹn tó ti gbọ́ ẹ just take it easy pẹ̀lẹ́ di pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ah ah ga o ìmọ̀ mọ́ kó tẹ̀ wá kó gbogbo ìtọ́ ìgbogbo àwọn owó ọtí tọkọ̀ kó sì gba ìṣọ̀kan. mo yẹn wo ilé ìwọ̀n tẹ̀gbọ́n ó ń ọ̀rẹ́ kí kí kí ni gbogbo yẹn wúkọ́ tó fẹ́ mu eléyìí náà mo yẹn sọ lọ wàá take it easy ni o hmm? wàá take it easy take it and. My heart is heavy. just Ìdẹ̀jọ́ ṣàánú for me. I need your mercy. Láti mọ̀ tọkọ mi ti kúrò mi. Mi ò rẹ́ni tó You are my sí báyìí. Ibi tí fẹ́ lóhùn kí ló ṣe yín náà má lè ṣe ṣe lóhùn sọ fún mi pé tẹ́ bá ti dé junction ẹ máa wo right and left nǹkan tó jọ́nà ni do you want to burst my car ṣé mo fẹ́ kọ́lu mọ́tò mi ni. no i'm sorry. who the hell are you. i'm very sorry. you're crying what what is wrong with you kí ló ṣẹlẹ̀. okay okay okay you know what madam are you okay. no i'm not. I'm not okay. Oh, oh, oh, okay, calm down, calm down, calm down. Okay, um, just just move the car because hey, the rules are wrong. I know. I'm sorry. Okay, okay, don't worry, don't worry. Calm down. Just move your car. Okay. Go to the front. Let, let me. We'll talk in the car. Okay. All right. All right. Thank you. Calm down. Okay. Thanks for Surprise, yeah, surprise. Yeah, oh, má bínú, má bínú. Ó tó kò bínú, má bínú sí mi. Okay, ọmọ nǹkan, a hook up nírọ̀lẹ́. Yeah, it's a promise. Yes. <laughs> I can't wait to see you too. Miss you too. I'm <laughs> a hook up nírọ̀lẹ́. All right, love you. <laughs> babes my little little sis sweet sister alpha fine. you like them yeah are you sure it. yeah i'm glad you do i love it mm, ìwọ o mọ̀ you are very very difficult to satisfy eléyìí mo dìídì lọ sí cozy. Yeah. ibẹ̀ mo ti get eléyìí fún ẹ. i know. Mm-hmm. because mo mọ̀ and there is one particular one tí mo mo rí online and i went to Macy's Macy's mo ti Really wow mo kò máa yeah look at this. i love it. kí lorúkọ slang tó lò fún báàgì mi àti ṣé omi tí mo gbé lánàá yẹn nu ṣá ó ṣá pàmpá. wow ó ṣá pàmpá. eléyìí ṣá pàmpá àbúrò. ìmúra yín tẹ mú lànà yìí ó bẹ́ẹ̀. really ẹwù gáwọn yẹn èmi mo sì máa jí. o tó bẹ́ẹ̀. mo máa jí mu. kí ló fẹ́ sọ. o ti dé o gbogbo àdúrà tó ti múra fún ẹ o dé o tó bá tó bá ṣe kó máa jí mo máa mú kan bẹ́ẹ̀ tí mo máa mú lọ́sìn mi. <laughs> mi. tó bá máa kí n fi kan rọ́pò ẹ̀ àbí kí n máa mélé yìí lọ. ẹ má ti ah just ẹ má <laughs> ti. ẹ mọ amélé yìí lọ. no sísá mi ah <laughs> ẹyin lè wà fún mi náà ẹ ṣẹlẹ ṣàmù. madam mo fẹ́ kí ẹ mọ̀ pé gbogbo nǹkan tí yóò bá fẹ́ nílé ayé kan ló gbúdọ̀ rí ṣe rí Tẹ́ bá ní kẹ́ torí pé, um, ọkùnrin kan betray yín àbí ẹnìkan guilt yín, kí ẹ wá torí ẹ̀ para yín. Life yóò lọ bẹ́ẹ̀ yẹn. Ẹ̀yin náà wò ó. Moment tí mo rí yẹn, tó bá jẹ́ pé bóyá, a lọ kọlu ra wa tó jẹ́ pé ó lọ di fatal accident, tó bá jẹ́ pé bóyá ẹ kàn lọ ní bóyá bí serious injury kan, or bóyá kí, kí, kí ìkan nínú àwa méjèèjì gbabẹ̀ lọ ńkọ́? Kí la fẹ́ máa sọ? You have to be patient. Any Latin is ní sùúrù. Okay. And mo nígbàgbọ́ pé tí ẹ bá with time gbogbo kíní máa níyànjú. Thank you but everything tó ṣẹlẹ̀ just happened within a space of so gbogbo choked me so I didn't know the way to go about it. And they believe me and Drive. I don't even know where I was going uh, because my husband would not pick my call. He said he's out of my life for good. I don't know where to start from. So I'm just, I don't, I don't even know who to talk to. <laughs> You know, so um, it's okay, it's okay, madam. Just calm down. You know, you just have to be prayerful. Okay. It's a matter of time. I am sure everything will be fine. Thank you so much. It's okay. Um, you know what? I need you to go home now and relax. Okay. Mm? But I don't want you to drive now. I'll have to park my car. Ẹ jẹ́ kí mi gbé yín délé. Ṣẹ́gbọ́. Okay. thank you so much. Oh, yeah, it's, it's, okay, it's okay. Thank it's you. It's okay, just come on. Come, let me drive the car, okay? okay. Bow me, bow sílẹ̀ ta ni yóò wá sir. ah sister torí pé ẹ pọ́n mi lé ní tree lórúkọ jésù ọ̀hún pọ̀ yìí lórúkọ jésù ọ̀hún pọ̀ yìí bíbélì wípé ẹni tó bá gba àrùn nígbà yóò jèrè wò torí pé ọ̀fọ̀dún kéré mi ní tree lórúkọ jésù ọ̀hún ṣe rè kọ́ ti rí bẹ́ẹ̀ hmm. ṣe náà àṣẹ ti kú ẹ ti rà àrùn gbà jésù olúwa God bless you. Thank you, sir. Ah! tí wọ́n bá ń gbàdúrà ní kíkọ́ kíkọ́ báyìí gbogbo ẹ̀mí ìṣù tó wà ní kẹ́ẹ̀kì ó máa bọ́ tàwọn very very wonderful man ó wà prayerful. Really? Wọ́n lè tètè sọ fún mi kí mi náà hallelujah o isaiah o. má tún lọ yìí ó máa ń ṣiṣẹ́ ara. bẹ́ẹ̀ ni a. Yes, you look so beautiful. Yeah beautiful ever. Same as you. I'm so girl. excited to see you. Èmi you know me too. I'm so oh. happy. wow. you know, what's the more wonderful thing? My this is my friend and all, but you were you were carried away. You know, it's so good to see you again. Thank you. I've been looking at you since I came in. You know. But you were obviously carried away with some pastor's jests. Yeah, òun sọ̀rọ̀ nípa pastor ẹ̀ gan uh, Yes, pásítọ̀ wa ni, wọ́n máa ń Really? Mm. First thing first, mm-hmm. I am famished. Okay. I need to order my own food. Okay. Be right back. Call me. Let me make my order. Don't be loving it. Enough juice. Enough juice. <laughs> Enough juice, baby. Enough juice, baby. 애정이 들어가고 그래서 Sorry. Ah, no, More with phone. Right. God, God bless you. All right, God bless you. no problem, sir. Wow. now give me a bottle of water, please. I'd like to take that first. Girlfriend. Girlfriend. She's the pilot. I know. Man. Tell me about it. I have so much to tell you too. I know. <laughs> Uh-huh. um, but in the meantime, hey, your pastor then saw you um, I need contacted because we need prayers. Hmm, everybody needs it. Wow, Pastor K. Ah, èèyàn ńlá ni wọ́n wọ́n máa ń gbàdúrà gan tí gbogbo ẹni èṣù tó bá wà bẹ́ẹ̀ ó máa jáde. yes. the same care tó ní a lot of programs on TV. yeah yeah, yeah he's our pastor. Kayode Daniel. yes ẹgẹtẹ. you know him. <laughs> ọ̀rọ̀ Kayode lè máa sọ with so much excitement. Uh huh. what about him. àwọn tó fẹ́ ló pè é àwọn tó pè ló yan àwọn tó yan. pátísà orí ọ̀tọ̀ já wa tó ń gbòòrò ló jẹ́ ká mọ̀ pé wàrà nà ọ́ wà kí ló ń ṣe wí sílẹ̀ ààbò nà ọ́. Ibi tí èdè ṣe máa ń ṣe kúrò lè wọ́n, lọ́sẹ̀ tá a yà lọ́wọ́ ẹ máa wá ẹ̀rọ tó ṣá ẹ ò bí ẹ wá àtàdésù ẹ wà ní kúrò ní ẹ máa ṣáyé lóru ní tẹ̀wá ní kúrò ní now we will ask you ọ̀dà ẹ̀fẹ́ dáṣáyé tẹ́wọ̀n tó bá dáṣáyé máa dọ̀ọ̀nù ẹ̀ náà wọ́n sọ̀kọ́ ti strike àlẹ́ yìí wọ́n fẹ́ dáṣà ayé yìí ayé tá a máa ṣe lálẹ́ ayé lọ pè ní ayé fàgẹ́dẹ̀ tuntun a máa ṣayé bó ṣe wù wá àbáwò rẹ̀ ń tèmi. Enfin, monsieur, d'accord pour moi, c'est Anọ yẹ sáré omi ta ọ̀nà sọ wíta fún alẹ́ mi. Ọmọ òkè náà báyà jẹ. Èso àṣìṣe ẹ bá sí máa bàbá. Bàbá ṣé wà ní ẹgbẹ́ gbèrè yẹn ó kéré bọ̀. Má ka àwọn tèmi lórí fún wọn sìn. Ọmọ àfi tó yà wọlé. Tó ti yí báyìí. Thank <laughs> you.

Thank you. to the hospital. When you respect about the hospital? They will, by God's grace. I want you to the hospital. It's only hurt. I can't stand You have to. You do ah. you don't have to try. Girl. Eh. Oh, my trying. Mm. Like now. Yeah. Yeah. Hospital. Ah. Yeah. Shit. Are you saying Pastor Kolawole Daniels raped you? Yes. It was the animal then. Ha! I know. I won't lie, couple of times mo máa ń TV programs here and there. The man will not come. ọkàn mi pé Ọlọ́run máa mú bọ̀bọ́ someday. But then, kò kó sí mi Not until recently. Tán rush wá sí hospital ibi tí mo ti ń ṣiṣẹ́. Wọ́n sọ pé ó Then I thought to myself. now is the payback time. Hmm. So, I infected him with the HIV. Eh? Oh, infected with HIV? Uh, how were you able to do that? Did you sleep with him? No, sorry, I'm sorry. I, am so sure you're, you're pure. Nothing is wrong with you. But I'm, what I'm just trying to say is, I mean, Baolo uh, and why did you have to go to that extent? Talk to me! ọmọ tí ìwà á bí kò lóko méjì ẹ̀san ló ń jẹ́ hmm. ẹ ò rọ́mọ tí ìwà bí kò méjì ẹ̀san ló ń jẹ́ èyí. In everything you wan do, always remember the love. Come on. What goes around comes around. Just like a scalar, it has a side but no direction. You can never say what will be tomorrow. That is why there's a lot of karma. Èèyàn ogún ọdún jóni lọ. Èèyàn ogún ọdún jóni lọ. Rere ló yẹ ká máa ṣe. Ìwà tá a ti ṣe pamọ́. ìwà tá a ti hù pamọ́ ó lè fìyà jẹni bó pẹ́ bóyá àwé máa ṣọ́ra ọ̀rẹ́ there is a lot of karma ìwà rẹ ìṣe rẹ jẹ́ kó jẹ́ rere. Yeah, yeah. ọmọ tí ìwà á bí kò lóko méjì ẹ̀san ló ń jẹ́ hmm. ẹ ò rọ́mọ tí ìwà á bí kò lóko méjì ẹ̀san ló ń jẹ́ èyí. In everything you want do, always remember the love. Come on. Ah, ah. That was too much kò dáa ìyẹn ti pọ̀ jù ìyẹn ti pọ̀ jù ọ̀rẹ́ mi kò dáa kò dáa kò dáa nínú nínú eré dẹ̀ ń bà mí. I'm afraid of you I'm scared I'm scared I'm scared that was too much are you that. Kudu kudu kudu no no no no no no I'm not saying you I'm not saying you are callous but I I I mean no no no no no no no that was too too much. That was too much. It was. Ṣé o mọ nǹkan tí mo go through nínú ilé ọkọ mi? Do you know what I'm going through right now? All because of what this man did to me in the past. anyway wọ́n sọ wípé èèyàn ogún ọdún ó yìí máa ń jiyàn lọ́wọ́ fẹ́lifẹ́li because what I did to him is only a tip of the iceberg. I'm just getting started with him. Wait, what are you trying to say? You mean you still have something deadlier than Yes. Like, like you still want to do something more dangerous? I, mean what is even more dangerous ju ju nǹkan tó ti ṣe lọ o ti o ti like you've been infected him with HIV kí ló tún ti kú see girl you've dented his image you've ruined his career as a pastor o ti infected pẹ̀lú HIV kí ló tún mi ó ti tó you know what I just want to advise you ọ̀rẹ́ Martin, try láti ṣe nǹkan kan mọ́ sórí. <laughs> <laughs> ṣọlọ Ọlọ́run yìí gọsẹ fún ẹ ajọbí kó má gbà mí lẹ́nu ọ̀rọ̀ Ọlọ́run ẹdẹ ni ẹni tó jẹ pé cultist ni tẹ́lẹ̀ rapist ni olótú wa ń ṣiṣẹ́ Ọlọ́run tọ́lọ́run dẹ̀ ń gba owó ẹ̀ ṣe àwọn iṣẹ́ ribiribiribi kò tún wá ṣe Ọlọ́run nìkan ó ń heal àwọn èèyàn ó ń ṣe deliverance fáwọn èèyàn àwọn èèyàn ti pàṣẹ ìpàṣẹ máa yìí wọ́n rí ìtúsílẹ̀ ìwọ nìkan ló kù tó ní ìdìsú ìtúsílẹ̀ báyìí ọ̀rẹ́ mi ṣíṣe ṣọmọ pọ́wọ́ Ọlọ́run ẹ̀jẹ̀ ni sórí nǹkan tí mo fẹ́ sọ ni pé tí ọlọ́run lè fi máa lo máàní yìí bó ṣe ń lo yìí ó ṣòpọ̀ ọlọ́run gan ti dáríjì ṣòdẹ̀rí ẹni tọ́lọ́run bá ti dáríjì èèyàn kankan ò lè gbé sọ́kàn o kò lè di ẹni yẹn mọ́ àyà pé nǹkan báyìí lòun máa ṣe fún o. Remember the word of God that says, touch not my anointed and do my prophet no harm. ó ní ká má ṣe fi ọwọ́ kan ẹni àmì òróró òun tó bá lọ ṣe nǹkan sí ẹ̀mí àmì òróró ọlọ́run tó bá ṣe pé lóòtítọ́ àti lódodo ni ọlọ́run pè ó máa backfire ọ̀rẹ́ mi ó máa backfire o kó máa lọ fọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀ ó lè ṣe nǹkan kan fún ọ ṣàrọ̀rà dúró let God take charge ṣùgbọ́n just let go and let God ṣùgbọ́n ọ̀rẹ́ mi. This girl's affected my life a bad way. I know. I know what you have been through. I know. But you just have to. You just have to let go. Should you just. Sorry, sorry. Everything's going to be fine. Please just forgive me. I want to follow you. Nígbà tí to fi padà sọ́spítù. Àwọn tó pé ló yan. Àwọn tó yan. Mo mm, jẹ́ kó yé mi pé. Ló ṣe lógo. Ó yẹ kí n ti wá ní immediately torí kí nìyẹn ti ṣẹlẹ̀ sí mi. my present situation then is nothing to write home about. Torí pé mo more mo dẹ̀ tún infection. Pé mi ò bá ti hospital láti wá by PEP which is the post exposure prophylaxis injection which would have prevented me from getting this infection. world was shattered. I didn't know what to do. I was the saddest person on earth. Tí I ń jìyà ìṣá tí All because of what Coyote Daniel did. Àsìkò ẹ̀rẹ̀ mi not ti pinnu wípé ẹlẹ́ṣẹ̀ kò ní lọ láì pé whenever I have the opportunity or the chance máa gba ẹ̀san. So kò pẹ́ kò jìnnà as God we have it. he was brought to my hospital had the opportunity láti infect her with HIV. But no, I couldn't bring myself to do it. Uh, I couldn't. I couldn't. I just couldn't. ṣé nǹkan tẹ́ ń try that sọ fún mi wípé pásítọ̀ wọn ò ní HIV. You mean didn't do it? No, I couldn't. I only altered his results. Pass on HIV. <sighs> but he hurt me. He hurt me so bad. I He hurt me so bad. I know. Mo kọ̀ ọ́ ta results yẹn because mo fẹ́ kó mọ̀ dájú wípé òru àkọ́kọ́ dá kó dàbí òru àdágbẹ̀yìn àti wípé ìyẹn ogún ọdún a máa jóni lọ́wọ́ fẹ́lifẹ́li. You hurt me so bad. Fi hàn bẹ́ẹ̀, mo bẹ̀ mo bẹ̀ lẹ́dàá. Ìgbà ni mo mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ èmi náà bọ́lá lé o pè mí láti láti mú wá sínú ìmọ̀lẹ̀ torí pé pásítì mi rọ pásítì mi kò kí n ṣe nǹkan tí èèyàn lè fi lọ́kàn gbogbo àbúrúkọ ayé ìnáwó ti wúrí ṣùgbọ́n nígbà tí ọlọ́run fi àánú wá mi rí tó fi àánú gbà mí ó mú mi òtítọ́ òtítọ́ sì sọ wọ́n di òmìnira bẹ́ẹ̀ tó In all honesty I forgive you mo ti dáríjì ẹ mo ti Sherry, Pastor, I know my friend and I know her very well. Toba, bá sọ wípé òun ti dáríjì o ti dáríjì yìí ló sọ yìí ṣe tọ́rẹ́ mi tẹ̀ fi lè tẹ̀lé wa wọnú ilé tó fi lè tẹ̀lé mi wọnú ilé o ti dáríjì yìí um, but pastor one more thing i'm just convinced within me pé ọlọ́run ó pè yín lóòótọ́ àti lódodo because i know he doesn't use man's qualities to qualify man so mo fẹ́ kẹ́ lo anointing yẹn fi pray fún ọ̀rẹ́ mi. please. because she needs your prayers. I need We've prayers. seen the miracles tọ́lọ́run ti gbà wọ́n ní láti ṣe. I think she could be one of. I'm going through a lot yeah. in my husband's house. I need prayers. Prayers for the fruits of the womb. Pastor, please pray for me. Uh-huh. Please pray for me. tó bá jẹ́ pé lóòótọ́ tó bá jẹ́ pé lóòótọ́ tó bá jẹ́ pé lóòótọ́ ló dáńtì láti kọ́ wa tó bá jẹ́ pé lóòótọ́ ló á pè mí. ní orúkọ jésù ó yà lọ ṣe rere. àmín jésù. àtiwọ́ àti ọ̀rẹ́ ẹ̀ tó mọ wá ó yà ayé yìí kò di ìyá rẹ̀. jésù. ní ìkẹyìn káfíń ìjọba ọ̀run ṣe rere. àmín jésù.